وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fọ́lọ́wọ́n bá alékùnkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá kùnbà níbuwa Muhammad sallallahu alayhi wa sallam tafsiru suratu al-Imran wọn ni à ń kà wa ayati adilana àyà 74 bí tí ọlọ́run ọba tó ti ń ṣe àlàyé fún wa pé yaqtasu bi rahmatihi man yasha wallahu dhul fadl azim ọlọ́run ọba a máa ṣẹ̀ṣà àánú ẹ̀ pẹ̀lẹ́ tó bá wù nínú àwọn ẹ̀dá ẹ̀ eléyìí ọlọ́run bá fi ń fún àwọn ahlul kitab ó fi fún wọn lésì ni ìyẹ àwọn al-yahudu wa nasara lórí pé wọn ò gbà fún ànẹ́ Muhammad gẹ́gẹ́ bí òjíṣẹ́ gbẹ̀yìn nítorí pé wọ́n ń ran kàn ó jẹ́ pé ọ̀dọ̀ àwọn òun ni òjíṣẹ́ gbẹ̀yìn ni yóò ti jáde ọlọ́run ajọ́ yẹn pé yaqtasu bi rahmatihi man yasha ọlọ́run ọba rẹ̀ àánú rẹ̀ ní tó bá wù wọn fi sàlẹ̀ sà ó wọ ọlọ́run ọba ló fi ìjẹ́ nùbúwà ló fi sa ní Muhammad ní ẹ̀sà ó jẹ́ ànábì gbẹ̀yìn tó yẹ pé yóò kó ẹ̀sìn tí yóò pé oníwà kàtàmà gbogbo ẹ̀sìn tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti ń gbé bọ̀ ànábì ni ó kàmálà rẹ̀ bóyá ó kọ̀m̀pìtì lónìí sílẹ̀ yìí orí ńláńlá ni ṣọ́ràfù ni iyì ni látọ̀dọ̀ ọlọ́run ọba sí ànábì Muhammad ọlọ́run ọba fi hàn pé ó wù òun lòun ṣe bẹ́ẹ̀. والله ذو الفضل azim الله ọba yìí ọba tí ọlá rẹ̀ gbòòrò púpọ̀ ni àwọn àwọn ń sọ fún aláàánú látara àwọn ẹ̀kọ́ táwọn orí mú jáde nínú àyà ẹ̀ yaqtasu bi rahmatihi man yasha tọ́nà bá ṣe àbúrò wa ọlọ́run ní kóhun ní jù wá lọ ètò ọlọ́run يقتص bí من يشاء هو owó ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èyàn kì í challenge ọlọ́run bó ṣe ṣe báyìí èyàn kì í bí ọlọ́run kó ṣe wá ṣe báyìí tó lọ́nà ọba ò kì í ṣe ọba aláìmọ̀ ṣe bá tí wọ́n bí bá wọn ti ń fojú aláìmọ̀ wọn ó ṣe wá ṣe báyìí aláìmọ̀ nù tó fi jẹ́ pé la yas'al mú ibi ọlọ́run innama huwa la yus'al mú kí n bí ọlọ́run ọba innama huwa yas'al òun ni ó béèrè sòtí ìbá ti ń bí ọlọ́run ọba kọ́ ṣe báyìí ìyẹn ti ń bínú orí nu ọ̀rẹ́ rẹ ẹjọ́ ń rìn kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọgbà gbàtẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n lọ ń sànú ẹ̀ bí ó ti jẹ bí ó ti mu wọ́n lọ ń sànù rẹ̀ gbàtẹ́ parí òun bá rí iṣẹ́ tó dáa ìwọ ò tí ì kó mi iṣẹ́ sísànù. anabi wa pè wọn anabi ni ẹ wá anabi ni haadihi juweriya juweriya ni o tó jẹ́ ìyàwó mi ìwọ anabi àwọn arò kìíní sí kẹlẹ mọ bí ṣètọ́n bẹ́ẹ̀ dàrẹ́ ṣe burú tó ṣé wà anabi la máa ro aburú sí anabi ni kò rí bẹ́ẹ̀ ẹ lè kọjá lẹ́gbẹ̀ẹ́ mi lóòótọ́ kẹmọ́ra burú pẹ̀lú mi àwọn bá ti pẹ̀ yín àti èsù nísìn ìtẹ̀gbọ́ gbàtà kọjá lẹ́ẹ̀kan àníbẹ̀ta ló dúró náà ìmẹ́ tó jọ àmọ́ jọ ìyá aláre tí ń gbódò àníbì ní ẹ̀rí àṣetán a ní ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ sí ń rìn ìròyìn tá nàbí fi ìròyìn sí ìtànilẹ́lẹ́ yìí ibo ni ẹ̀jẹ̀ òde lára wa ẹ̀ ajẹ́ pé nítorí wọn pé ṣèyítàn ẹ̀jọ́ ń gbé ẹ̀jọ́ ń jẹ ẹ̀jọ́ ń sùn ni ó fi súnmọ́ wa tó nù múlò fàtà sọ gbogbo lẹ́yìn ìgbà míì wà bọ́lọ̀ bá sọre fún ọmọ ìyá wa bọ́yá àbúrò wa tí ó tó wa lọ́jọ́ rí ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run dá lọ́lá àbọ̀ rẹ̀ wa tájọ bẹ̀rẹ̀ kékeré tẹ́ pé ńgbà tí a ti wà lọ́dọ̀ jíjẹ múmu rẹ̀ lílo rẹ̀ ọwọ́ àti máa ń bẹ lẹ́ẹ̀kan náà ó sì dẹni tí ó di ìlú máa ń ká inú wa lè kọ́kọ́ dùn sí nígbà tó lọ bá ṣerú kaba yìí tó kọ́ra wá yá látẹ̀gùn wa fẹ́ sílẹ̀ ìtàn ìbára ibi wọlé ọmọ wa sànú mi ọmọ jò ní ah, kó wa bẹ́ẹ̀ sì máa bíyànjú kí èèyàn fẹ́ máa ní kì í ta rẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ sì ni kò dáa bí alhassan tó bá ti wọlé sẹ́dá lára àwọn nǹkan tí èèyàn ti lè rí parun dọ̀ lọ́wọ́ ọba ní alhassan hasadu bó ṣe burú tó ó lè run mọ̀lẹ́bí yàn bó bá ti gbà láàyè yóò sì dìsọ́ yẹn ìwọ gangan yóò dìsọ́ rẹ yóò dìsọ́ mọ̀lẹ́bí rẹ wàláì bí hasadu ṣe burú tó ẹ bá lọ gbogbo àwọn tí hasadu ti fà gbogbo ẹni tí ó bá ní tí ẹni bá ti gba hasadu láàyè nínú ẹ̀mí ayé ẹ̀ kò sí ẹni òun ni kò sọ́kọ́ fẹ́ dá sí yóò padà rìgẹ́tà láti ní tí ó bàjẹ́ kí lè bàjẹ́ o àmọ́ wọn kò padà kábàámọ̀ burúkú kí hasadu wá wọlé síbẹ̀ ẹ wo anabiwa Yusuf aleyhi salatu wa salam asad alhassad kí o ní kéta èèyàn ó ṣe jẹ́ sí pé bàbá wa eléyìí ni ó fi fẹ́ ju ẹwọ̀n kan ó lè jẹ́ pé àbúrò wa ni àbá wa ó nífẹ̀ẹ́ ju ju àwa lọ alhassad ni mo ṣe bẹ̀rẹ̀ sí ẹwọ tó padà lébi sí mo sọ sí jẹ́mọ́ ẹwọ tó tì wọ́n dé ó tì wọ́n débi pé wọ́n wu àbúrúkú nínú àwọn ẹ̀ṣẹ̀ tó le jù láyé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó le jù tọ́lọ́ ọba tó fi ìlérí tó lágbára síbẹ̀ lẹ́yìn ṣírí oníkéyẹn tọ́lọ̀ bá fi ìlérí tó lágbára sí lẹ́yìn ṣíríkì oníkẹ́ yóò pààyàn man qatala mu'mina muta'ammida fajazawuhu jahannam khalida fiha wa ghadaba Allahu alayhi lẹ́yìn ṣíríkì gbogbo ẹwà máa máa tó fojú lẹ̀ tó pa mùsùlùmí kan à muta'ammida tó máa máa fajazawuhu jahannam ṣe bèrè mẹ́rin wa ghadaba Allahu alayhi yóò tún máa rí ìbínú ọlọ́run ọba ẹ̀dá kan ẹni tó ti wọ́n náà ti rí ìbínú ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná gan ìbínú ọlọ́run ní kéèyàn máa rí ẹ̀wù tó ti dé ó ti dé bí kó kópa èèyàn man qatala nafsa faka annama qatala nasa jami'an ọlọ́run bí máa pa ẹ̀mí kan bí máa mọ́ tó pa ẹ̀mí kan bí ìgbà kó pa ogun ayé ni kéèyàn pa ádámà ń jọ́kí ní àná ẹwà dúrà tó ti dìstrọ̀ ẹ̀ṣẹ̀ tó lágbàá òun ni ẹ̀ṣẹ̀ kéèyàn pààyàn ẹ wá wo alhassad ẹbí tó ti wọ́n dé ó ti wọ́n ní pé wọ́n sì mọ́ ọmọ ya wọn wọ́n sọ sínú kànga kó lè bá kú kí ló gba àgbẹ̀yẹ̀rọ wọn jẹ̀mọ́ anadam ìkábàámọ̀ tó lágbára tó padà àgbẹ̀yẹ̀rọ wọn. kọ́bílà àti hábílà ọmọ ni wọn kí ló ti kọ́bílà débi pé wọ́n wá pa ọmọ rẹ̀ kó jẹ́ hábílà alhassad kéta ńlọ tibẹ̀ kéta sáńpé ní hasad ní ti ń bẹ náà ọmọ ẹ̀yà rẹ̀ bí kó kú òtán yẹn kọ́mọ̀ sí lọ́lọ́ tiẹ̀ náà kọ́mọ̀ sí lọ́tún káàrí náà pé ní hasad nìyẹn dáadáa tọ́nà ń ṣe fọ́mọ ẹ̀yà rẹ̀ tọ́ rí kó tiẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ káwájú orí bákan náà kó sì má dọ́dọ̀ tèmi náà nítorí pé ní hasad nìyẹn. anabi wa adam aleyhi salatu wa salam tó bá ti bímọ ọlọ́run ni a máa bí ọkùnrin àti bí obìnrin méjì ni máa bí bọ́lọ̀ ṣe tètò ayé nù yóò bí obìnrin yóò sì bí ọkùnrin tó bá bí obìnrin tó bí ọkùnrin ọkùnrin tó bá kọ́kọ́ bí àtobìnrin tó bí àtobìnrin ẹlẹ́ẹ̀kejì èyí tó bí tẹ̀lé wọn ọkùnrin aláàkọ́kọ́ yóò fẹ́ obìnrin ti ẹlẹ́ẹ̀kejì ọkùnrin tẹlẹ́ẹ̀kejì yóò fẹ́ obìnrin tẹlẹ́ẹ̀kọ́kọ́ ó sì máa ṣe nù gbà tó di di kọ́bílà àti hábílà kọ́bílà lọ́wọ́n ọgbà pé obìnrin táwọn yọ wáyé gan ni òun ó fẹ́ ọ̀dà àwọn alẹ́kùn wọn ṣe alùkọ́rù kúrà àkàmọ́ pé ní kéèyàn mojé ìyẹn ni pé bí kéèyàn ta pépà lápèjì oníṣìí kéèyàn ta pépà àkàtọ̀ ká ní ó lọ dání nílọ ká ní ẹ máa mú so irun kan báyìí ni wọ́n ti ń jọ náà ọlọ́run ni kò wọ́n ṣe ọlọ́run á gba ti ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n ti jọ láàbí pé ẹni bá ti kọ́gbó sí lọ́wọ́ òun náà ni kò máa mọ́ lọ ó wá kàn sọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ asadu wa gbé ó ṣe jókòó ní wọn mú olótìrí kò fi apá ìgbà tó pàtó padà sí ọ̀hún náà ó kábàámọ̀ náà ni asadu ọ̀dà o bọ́lọ̀ bá sori kọ́ ọmọ ìyá yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó sì ti kó dùn mọ́ yẹn kí ẹ máa lè wà bú lọ́wọ́ ẹ̀ àwọn padà wáyà tátẹ́kùn fẹ́ sílẹ̀ tẹ́ ẹ̀ wọ́n bí ṣe ń níyì pẹ̀lú tọ́lọ́ bá gbé fún yìí kìí sówó nìkan a kàn fowó sàpèjúwe ni kọ́rọ̀ ó lè jẹ́ ìmọ̀ ó lè jẹ́ ìmọ̀ kan lọ́nà ni ó mọ̀ àbí ipò inú rẹ̀ lè kọ́wọ́ dùn bá wọn fún náà àwọn apàdà wa yá tí wọ́n á rí ìdí yí mẹ́ àpọ́nlé tí ń rí mẹ́ asádò wà wọlé sìtáni ó gbé asádò wọlé fún ọ anabi wa ni kéema bá nírú eléyìí anabi wa fún wa ní àdúrà tá nígbà tá a bá rí kọ́mọ ya wa ọlọ́run sórí fún ọgbọ́n ni àbọ̀tí ẹ̀dí tó kọjá lẹ́gbẹ̀ẹ́ náà nípa àbúrò kí ọ pẹ̀lú mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ rà ó ṣẹ̀ṣẹ̀ rà fẹ́ńsà á ah, ó sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á ah, kíníkí lọ yìí ni ó náà ni bóyá ló tún níbà bóyá ló tún níbà bí a tètè ṣe àdúrà anábì sallallahu alaihi wasallam anábì tó wá fi lè ṣe àdúrà yìí ṣètánì ò ní kápá lórí ọkàn rẹ láti ní hasad pẹ̀lú ẹni náà ló fi jẹ́ pé àmọ́ sọfún wa pé súnà nẹ́bì olólè lọ́ọ́ láyé àtàrí kìámà súnà lélẹ́yìn nísìnyí tí dandan àbí dandan kọ́ èyí tá a sọ nísìnyí súnà yìí wájibá àmọ́ mustahaba mustahaba ni kéte dandan ẹ wá wọn tó gbé pò fún yàn tó láwọn pariwo súnà àwọn pariwo súnà ẹni kẹ́ni ń jẹ́ bẹ́ẹ̀ ń jẹ́ nù ẹ wọn tó gbé pò fún yàn ó tún alikiyama yàn sí torí alikiyama yàn lè bàjẹ́ nítorí léyìí ẹ wọn tí ẹ wọn ti ẹ eh, anabiwa Yusuf olóńsó fúnka tó bàbá rẹ̀ fi fọ́ olóńsó okùnfà tí ojú bàbá rẹ̀ fi fọ́ asadu táwọn tó ti ṣètò tètọ́n tó gbìn sí ọkàn àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ń jọ náà. bẹ́ẹ̀ bá kílẹ̀ àdúrà náà ẹni máa kò lè púpọ̀ Masha Allah la quwwata. إلا بالله ما شاء الله لا illa إلا بالله tí ó wí nánu wọn bá ti sọ ìfọmọ ya rẹ kan jíkínú rẹ dùn bínú so alimuhim ibi tá a ti lọ yaqtasu bi rahmatihi man yasha kódà nu tó ti àwọn débi tó ti ṣe rí ibú náà ni wọ́n ṣe kéta nẹ́bì ó ṣe jẹ́ pò ní lọ́lọ́run ó ṣe ní òjíṣẹ́ gbẹ̀yìn tó náà ti mọ irú àpọ́nlé tí ń bẹ fún ó sì wá jẹ́ kọ́dọ̀ àwọn alábàárọ̀ ti jáde sílẹ̀ ni ẹ̀kọ́ tó wà nínú àyà ti àkàlànà ọlọ́run tẹ̀síwájú sí látàwọn àwọn ìròyìn tí ń bẹ lára àwọn hálùl kìtàb al-yahudu wan àwa mùsùlùmí àwa ọmọlẹ́yìn ànẹ́bì àwa la nílọ́kì jù a nílọ́kì jù gbogbo àwọn ìjọ tó ti kọjá lọ nítorí pé àwọn tó ṣubú nú wọn nínú àwọn ìjọ tó kọjá lọ ìtàn tí wọ́n fi ṣubú ọlọ́run gbé wá fún ìjọ ànẹ́bì fìràhàn nítorí tó fi ṣubú ọlọ́run gbé tọ̀lẹ̀ wá fún wa. àwọn ìjọ sọ́ọ́lẹ́hù nítorí táwọn náà fi ṣubú fún wa ìjọ náà fi ṣubú ọlọ́run gbé fún wa so àwa la ní jù ọlọ́run gbé yẹ̀húdí àtàwọn náà sọ́ọ́ ó gbé tọ̀wọ́n wá fáwọn náà àtàjọ ọmọlẹ́yà nẹ́bì náà ó tún gbé náà wá kálíbà kẹ́kọ̀ọ́ ẹ̀síwájú aṣíwájú tó jù sí kòtò ó kọ ẹtí bọ̀ lọ́gbọ́n ni tẹ́fà ló yẹ ká gbọ́n jù tó ti bẹ́ẹ̀ àṣìlò lára àwọn nǹkan tí àwọn Yẹhudi ṣe tí wọ́n fi yẹ lérí bú èèyàn lọ́dọ̀ Ọlọ́run ẹ wọ́lọ́sí ń káàbọ̀ láti jọ yìí wàláì àti tẹ́kọ̀ọ́ látara rẹ̀ àmọ́ kí ló fà á àwọn kì í ṣe tadabbur bìkìrà àti lukuhan àìrònú sí alukuhan kẹrin afẹ́lẹ́ ayatọ́bàrún alukurhan kí ló dé tí wọ́n yẹ máa ronú pẹ̀lú alukurhan báyìí àìronú sí ni akànká ẹlòmíì ní sẹ́bà ń bínú nìsín nínú àwẹ̀ ó ti ka mẹ́wàá ó ti ka mẹ́wàá bọ́ kò ronú sáwọn àyà yìí gbogbo ń tàn sọ pa àwọn Yahudi gbogbo ẹ̀ ló ti kà kọjá ayẹ́pọ̀ ti kà kọjá lórí ẹ̀mẹ́wàá nínú oṣù yìí nìkan tó ti bẹ́ẹ̀ ó sì wà nù wa rẹ̀ ọlọ́ni wa min ahalil kitab ń bẹnu àwọn ahalil kitab so tàbá ti ní ahalil kitab tàbá ti rí òkú méjì nísìn aliyahud wa nasọ Júù àti christian anáfẹ́ ní ahalil kitab ọlọ́wà ní bẹnu wọn men ẹn tó yá pé ẹn tàmẹ́nuhu bikintor ẹn tó yá pé tẹ́ ẹ bá yá ní owó àlìkìńkọ́ owó tó pọ̀ náà pè bẹ́ẹ̀ yálà owó pọ̀pọ̀pọ̀ tẹ́ ẹ bá ti kéde yìí tẹ́ ẹ bá yá owó látara ẹ yá ní owó látara pé ẹ ní ìfọkànbalẹ̀ lórí ẹ ẹ wá yá ní owó ẹ rí pé yẹn sábà yá yẹn lówó bí ẹ pé yẹn ti kéde ìyẹn ní fọkànbalẹ̀ yẹn ni ni ká yóò dá padà ọlọ́run ní mẹ́nu wọn tẹ́ bá yá ọ ní owó yu'addihi ilayki yóò dá padà fún ọ lásìkò tó dá ń wọn náà wọn hálò kìtàb tẹ yá ní nǹkan tó bá promise yóò make promise yẹn yóò fulfill ẹ lásìkò tó dá olúwa ni wà ìsì ń wọn náà man ń tahmanuhu bi dinar bóyẹ́gbọ́n náà bá fọkàn tí lérí owó bákan náà owó dínà owó náà lówó ń jẹ́ láyé àdíhì ilẹ̀ ìkì kò sí kíni yìí kò ní dá padà fún ọ ilá kó tó ní dá padà dé ilá màdúmta àléyìí nǹkan ọ̀hìnmá àti bá dúró ti lọ́rùn tó di ìjẹsà òní dandan àgbowó mi òsùnmọ̀ àánú tọba dúró di nítorí fún ọ lówó ìyẹn ni pé tẹ tọ pẹjọ tọ tọ gbẹdọ kọ tutọ halẹ̀ mọ́ tọ ṣe gbogbo tọ ṣe gbogbo ẹ. dhalika bi annahu qalu àwọn tí wọ́n ń ṣe báyìí nù wọn àwọn ẹni gbẹ̀yìn lọ́nà ń sọ yìí tó yẹ pé tẹ bá yá wọn lówó àbí dúkìá yín ó fi sọ́wọ́ wọn tí wọn ò ní fẹ́ fún yín mọ́ yín táwọn ilé ìfi ṣe bẹ́ẹ̀ bí annahu qalu wọ́n sọ pé laysa alayna fil ummiyina sabila tẹ́rẹ àwọn umiyin àwọn ta ní pé bẹ́ẹ̀ àwọn lọ́báwá ni àwọn lọ́báwá náà pè ní umiyin tó pé àwọn yehudi nígbà náà àwọn olùbàtà àwọn olùtọ́ lajú wọ́n ń fi àwọn lọ́báwá sẹ́rú ni wọ́n gbà pé bàbá gbowó lọ́wọ́ wọn àgbàgbé kó bàbá gbowó àwọn eléyìí àgbàgbé ni èròǹgbà tó fi ti báyìí fún eléyìí ìyẹn fáwọn ara Madina tara wa yaqulun ala Allahi kadiba ìyẹn pé wọ́n ń ọba ó ṣe lẹ́tọ̀ọ́ fáwọn lati ma gbawo wọn lọ́nà na náà naa ló ṣe lẹ́tọ̀ọ́ wọn ni wa yaqulun wọ́n ń sọ̀rọ̀ yìí ala Allahi ọba ni wa hum ya'lamun na ẹ̀kọ́ wà mẹ́ lára àwọn kan táwọn àfáà sàlàyé gbàtà sọ pé ń bẹ́ẹ̀ nù àwọn hálùlù kìtàb àwọn tó yẹ pé tẹ́ ẹ bá yá lówó nù wọn àbí tẹ́ ẹ fi àmánà sí wọn lọ́dọ̀ bọ́yá ẹni kábàáyé mójútó property ẹni kábàáyé mójútó bọ́yá fi wọ́n sọ lé sẹ́kàn wọn ò ní kówó yín jẹ wọn ò ní kówó yín jẹ kọ́dà bẹ́ẹ̀ bá fi ọmọ yín obìnrin tẹ́ fi sọ kò ní dọ́dọ̀ rẹ̀ kò ní ṣe àbòsí fún yín ọlọ́run mẹ́nu wọn wọ́n ní eléyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ò lágbóyé ẹ̀sìn ẹ̀ ó lè kó tànjẹ́ látara rẹ̀ eléyìí ò sọ wọ́n dẹni re eléyìí ò sọ wọ́n dẹni tó pé ní àyẹ̀sí wọn náà dà kọ́dà wọn lè wà náà mùsùlùmí tòbá bílẹ̀ kọ́ ọ̀pàdà olùfẹ́jì bìtì náà ni ah. ẹ̀sìn ní nàmàlì mọ́mìnú náà ìkùwà èyí tó ayé Jósẹ́fù kódà mo ti kó òwe fún lóko lèmi lọ́wọ́ ẹran ní ìwọ̀n náà abúlé ẹran kọ́ tó jẹ́ omi jẹkújẹ tó sí ìtì ìdìgbà oníwàlìjẹ náà bí àgbọ́ yóò sí mùsùlùmí débẹ̀ ìgbà tí ètò ìbò tí wọ́n ti kọjá lọ ẹ rí i pé àwọn ẹgbẹ́ kan wọ́n fa kírísítẹ́nì kalẹ̀ àwọn kan fa mùsùlùmí ẹgbẹ́ tó wá fa mùsùlùmí kalẹ̀ yìí ó ti súlù ẹgbẹ́ ìsìnkú nìyí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ti súlù ẹ̀yìn tó ní. bó ti yẹ pé olè náà gbogbo wọn olè olóṣèlú ọwọ́ àná ẹni gbogbo wọn náà ni torí inú àwọn tí ẹ rò pé à kálẹ́lẹ́ wọn bá ti fàkalẹ̀ ní o ìfẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ní o tọ̀ kálẹ̀ wọn ti fàkalẹ̀ ní o à ẹ̀fọ́ mọ̀ lọ́kì o òun náà padà á gbọ́ pé owó tó kó fóònù náà kó fi kàmpé ẹ <laughs> eh? ó fi sáré dé àjẹpẹ́ gbogbo ara ló lè nu wa tó fi jẹ́ kò sóòrè kankan bá wa o kọ́lọ̀ kó sàmọ̀nà wa. ìgbà yẹn àwọn àfa wa dìde fi ni ẹ má dìbò fún mùsùlùmí gèsè à mùsùlùmí tí ó kọ́ wa jẹ́ tí lọ́la ṣe yín eléyìí ò ní kọ́ wa jẹ́ mùsùlùmí tí ń kọ́ ó jẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ tó ètò ń pa yín ń kó yín jẹ́ ètò ń pa yín nítorí wọn gbó lọ yín táàkì mo tún ṣe nǹkan fún yín ó ti kó oúnjẹ wá ó tún gba táàkì lọ yín tù mo fi ṣe nǹkan fún yín nítorí pa yín kiri mo tún sanwó oṣù fún yín fọ khairu ó lóore púpọ̀ ju ẹni tí ó kìí ṣe mùsùlùmí ti ń sanwó yín lóṣù mẹ́tàlá ṣe kóṣù méjìlá oṣù méjìlá pélé ẹ̀kẹ́gbà ìwọ̀n eh? san mẹ́tàlá ìdí wọn fún yín ní promotion ní every year èyí ṣe three three years táàkì olóhùn yọ̀ǹda rẹ̀ kò gbá lọ́wọ́ yín owó ọsibítù náà ọ̀fẹ́ iná mùsùlùmí lóore jùlọ mùsùlùmí lóore jùlọ bí islam ti gbé kalẹ̀ nù mùsùlùmí lóore jùlọ mùsùlùmí náà ó ti tẹ̀yìn lọ́rùn nítorí pé àwọn eléyìí tí wọ́n ti kọjá lọ lásìkò àwọn sọ̀hábà tí wọ́n bújú àwọn léyìí lọ níta àwọn sàábì sọ pé ẹni sùn náà ni o kọ́dà ẹ̀gbọ́ jáde lé wọn lérí wọ́n ti bí ànábì rí àwọn sọ̀hábà ànábì ni àwọn eléyìí kan ń bọ̀ wá tọ́lọ́ padà yàn fún yín o ẹ̀ nígbà yín o wọ́n mọ̀ lálà sí yín ni o wọ́n wà ànábì tí wọ́n bá jáde lásìkò náà tá a lè jáde sí wọn ká lálà sí ká máa jù wọn lóko ànábì ẹ má dán wò ẹ má dán wò àyàfi ntẹ́ fi lè di pé ẹ dìde lé lórí lórí tó kó ti bàjẹ́ ẹ ti ń pa yín ẹ ti ṣe gbogbo ẹ̀ nkẹ́ ọ̀kán tẹ́bá ilá rẹ̀ tẹ́bá ti rí nǹkan lára rẹ̀ ẹ dìde sí ẹlẹ́fẹ̀ mọ́ àmọ́tẹ̀bá ti rí tẹ́gbẹ́ demonstrate kò bá mu sẹ́wọ̀n bọ́n títí un wàláì nínú akídà ti hàlù sọ́tọ̀ àlejò àtàmà àwọn kọ̀wá yìí ni wọ́n ti bẹ̀ hàlù islam gbà á láyé rẹ̀ pé afẹ́ fi ẹ̀hónú hàn wọn ò kí ń fi ẹ̀hónú hàn fólórí. ẹnu mi máa gbọ́ ìta nsọ yìí àbá ẹ̀yẹ kọ́ ìgbà yẹ́nu yẹn ó súnmọ́ pé pé wọ́n fún yín nìkan kan ọba wí bẹ́ẹ̀ ọba wí bẹ́ẹ̀ àwọn àbáyé ń bẹ lórí ẹ̀bá ọba wí bẹ́ẹ̀ àmọ́ tí islam sọ nìyẹn islam fẹ́ rárá kò gbá láàyè kò kí ń ṣèṣore. ẹ̀yin lẹ́kọ̀ọ́ra jì yẹ́ gbogbo bí wọ́n ti ń ṣe àwọn onáńkú gbogbo àwọn tẹ́lẹ̀ tó lérí rẹ̀ nínú ìnàpadà àti akú àwọn tó gẹlẹ́ rínú àwùjọ yìí lọ́la náà àwọn náà ti padà kú yìí akẹ́tọ̀gbà gàdáfì ẹ̀wọ́ ẹ̀mí tó ti rùn lọ tó ti lù gbà akẹ́tọ̀gbà gàdáfì sùkẹ́ tó lẹ́rìí dọ́dọ̀ eléri gan-an pàtàkì ọ̀bọ̀n dáhùn jùkọ̀ mọ́dúnláńjọ ní gbọ́ọ̀pẹ̀ ọ̀bọ̀n ọba òkó sì lè bá búrò rẹ ní ètò ọlẹ̀ lára àwọn ẹ̀tẹ́ ìjọ ń pèsè ti pẹ́rẹ́ kìíní kan òkó lè bẹ́lómi lè rí ara yìí náà tó padà mú wọ́n ti mọ́lé bóyá mi ìbọn mẹ́rin sí bóyá ní ẹgbẹ́ amúlọ́mọ́lé ní sí inú ẹni tẹ́ pé ẹni tẹ́ pé nu òpó múlé lólé wọn ni tí o bá ti sí kò sóúnjẹ bóyá òun bẹ láti bẹ lóbi sí kò sọ́dún kan ara nǹkan ti sá mọ́ òun òlélẹ́ yìí àyàfi tẹ́ bá tẹ bá rí pé áà ah, gẹ̀gẹ̀ rí lélẹ́yìí tẹ rí kúfù láàrẹ̀ kèé ṣe kúfùrù tẹ ìrún pé ńgbà tí ńgbà tí wọ́n kàn kírun náà ni ni àà ah, ah, ń kírun bó pé wọ́n kírun pàdé ní ìrántí gbà tí kọ́lá tó àjọ pásọ̀rọ̀ dábàá pé àjọ kí jẹmọ́ àjọ pé sábó láì àmá dímọ̀ wọn lè wa ìdì náà tọ̀ kìràní níjọ́ ní alọ́ kọ́nfẹ́rẹ́sì kan kíníkà kíníkà ìmọ̀ ń sáwọn àfáà náà bẹ́ẹ̀ táwọn àfáà náà wá kọ́nfẹ́rẹ́sì kan táyìlá ó tó tó kíní yìí àárí kúfúrú bà wà lára wọn tẹ́ bá rí kúfúrú pé àwọn léyà wọ́n ti kó sínú gèbè ìgbà ẹnikẹ́ dé sí wọn. ayé alọ́ ni o mo láti yàdé bẹ̀ wọn ẹ̀yin náà rántí mọ́ ẹ́ ẹ̀hẹ́n àmọ́nà là ń sọ àwọn hálùlù kìtàbù hálùlù kìtàbù tó dáa gèfèrí tó dáa níwà mùsùlùmí lórí jùlọ òun ló fà á ní gbogbo ọ̀nà ìfi ìjẹ́ olórí sọ̀rọ̀ gẹ̀fẹ̀rí jábẹ̀ yìí fàyẹ́gbá kí mùsùlùmí bà lábẹ́ gẹ̀fẹ̀rí kẹ́kẹ́ ẹni tí mùsùlùmí àti bọ́wọ́ fúnfún tó pé wọ́n kankan kọ́ jẹ́ gẹ̀fẹ̀rí ìsìlámù bà ìgbà òun ló fi jẹ́ kókó gbà kò fà á láàyè kí obìnrin tá a fẹ́ fẹ́ tí bàbá rẹ̀ jẹ́ gẹ̀fẹ̀rí kó àlọ́ jẹ́ wàlíyù rẹ̀ ìsìlámù bà yẹn rẹ̀ afẹ́ fi ọmọ ẹni tó jẹ́ gẹ̀fẹ̀rí ẹ máa ṣe bọ́bọ́ fún ẹ máa ṣe ẹlẹ́kùtọ̀ ọlọ́run ah! ìmọ̀mọ̀ àdúgbò wọn yára máa ọmọ kan tó lẹ́kọ̀ọ́ o ẹ̀rọ ẹ̀mú ni ẹ̀mú ayé ni wọ́n tó kọ́ ẹ̀mú. adìẹ lẹ́lẹ́kọ̀ọ́ mọ́ ló bá yín o náà so eléyìí ìdá lílọ nìyẹn ká má jẹ́ kí ó kó tó jẹba wa ká sì máa ń sọ ìsọkúsọ nípa Islam ká máa ń sọ táwọn ọmọ ọlọ́wọ́n ba ẹ mọ̀ rí ẹlòmíì ara ẹnìkan nínú ìlú wa yìí tẹ́pẹ́ christian ni tẹ́mọ́lẹ́ yẹn da ń tọ́jú èèyàn kọ́dà bí báwọn yẹn bá kọ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n ní kéègbò fídọ́mù yóò tó wá fún wọn lówó díẹ̀ kọ́dà ara wọn ti ń sẹ́ra bẹ̀rẹ̀ tẹ́pẹ́ wọn ti jẹ́ mùsùlùmí àtúntún jẹ́ àlùsùn náà ó kọ́ lé tó àwọn tó fún wọn wọ́n ní wá di inú ọdún báyìí wọ́n ní yóò rẹ̀ràn fáwọn ìmọ̀ọ́mù wọ́n ní wọ́n ní ní omi mọ́wó wọ́n ní ní kọ́dà ẹwọ́n sọ pé sílẹ̀ iná bó ti ń ṣe iná tí ó wọná béèrè kódà kò ní tó àlìjẹ́nà wò so eléyìí ẹ má jẹ́ kí ó dọkàn mùsùlùmí rú lọ́lọ́run sọ pé yín bẹ́ẹ̀ nù wọn náà ẹni tí jẹ́ pé kò lámà náà àwọn kìnnì kan wá ẹlòmíì kan ní pípọ̀ ní ti bẹ̀lá rẹ̀ pé ní àdámá kò kàn láìkì yẹn gẹ́ kò kàn láìkì yẹn máa sí tìyàn ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn èyí ò wá túmọ̀ pé yóò wà lìjẹ́ náà ojú bá ti ṣe mùsùlùmí nǹkan tíkẹ́ẹ̀tì tó lè múyàn wà lìjẹ́ náà nǹkan ọ̀kan náà ni kí la ilaha illallahu muhammadu rasulullahi kó ṣe kí ni yìí kó wà nù sẹ̀mí ayé rẹ̀ tó ṣe kí ni tó fi fàyè rẹ̀ bó bá wà nù sẹ̀mí ayé rẹ̀ ń bẹ̀rẹ̀ ayé tó padà sí yàá ìgbà tó fàyè rẹ̀ ó kó nù sẹ̀mí ayé rẹ̀ kọ́nà bẹ́ẹ̀ pé láàrin ìṣẹ́jú kan tó kú òní láìláìláìlá kónú tẹ̀mí ayé rẹ̀ ó sì lo eighty years pẹ̀lú láìláìláìlá gbére nínú náà ni wọ́n lọ sí. wọ́n èdè ọ̀tẹ̀ àlànà sọ pé man kana fi qalbihi mithqala dharratin min al-iman dakhala al-janna gbogbo ẹni tá a bá wọ kan rẹ̀ táwa láìláìláìláò ó ti jò ó ti jò ó ti jò wá kéré ó kéré fá kò ju ọmọ náà gún lọ wọ́n ní ọmọ náà gún kòkòrò kan ni ó kéré pé kò sí fojú lásán rí ìmọ̀nà ẹ̀tì wá jò ìmọ̀nà ẹ̀lómi sì tó òkè sóbì kí ni sì ń jo ìmọ̀nì ẹ̀sẹ̀ oníwo ẹ̀sẹ̀ tàkà kéèyàn jalè kéèyàn pààyàn kéèyàn kúrọ́ àwọn ẹ̀sẹ̀ làwọn ẹ̀sẹ̀ máa ń jo ìmọ̀nì kì ọlọ́run ní tòun ti ànábi tó ti bẹ́ẹ̀ dákọ̀ọ́lá lè jẹ́ náà yóò wà lè jẹ́ náà tóró ti ní tíkẹ́ẹ̀tì kí tíkẹ́ẹ̀tì náà la ilaha illallah àwọn iṣẹ́ tó ṣe yóò bá láyé lálàá jẹ́ ó kàn sí kí nìyí ó kàn dínkù ni àwọn iṣẹ́ mi wá ń bẹ bẹ́ẹ̀ bá ṣe ó bá láyé lálàá jẹ́ ẹni ẹni yìí ó lè máa tọ́jú yàn ń tọ́jú ya rẹ̀ ń tọ́jú ọba rẹ̀ ń kọ́ mọ́sálásí àwọn aláìsàn ń ṣàánú wọn àwọn opó ń ṣàánú wọn ń kí wọn kájú márùn ń gbàwẹ̀ gbogbo ẹ̀ ń tún gbàwẹ̀ tàtà wà gbogbo ẹ̀ ní ṣe àmọ́ ń yẹsẹ́ wò láìláì lára ti bàjẹ́ ṣé gbogbo ohun tí ń kírun ní nígbà tó kírísẹ́nì kírun ní tí èsì ti mùsùlùmí gbogbo ohun tí ń kírun àwọn tí ń gbà ọ̀nà nígbà tó kírísẹ́nì nígbà tó bá mú yan gan tí wọ́n á yẹ sí ẹ̀yìn gbá àbí nípa pẹ̀rẹ́ pọn mi owó tí ń ṣe o sòun ló yẹ pé a níbi àgbọ́yé ìpìlẹ̀ ẹ̀sìn wa sọlọ́ọ̀ ní ẹ méjì kílẹ̀ yìí kó dì sí ìpín látara wọn eléyìí ní ẹ̀kọ́ àkọ́kọ́ tá a fẹ́ mi lára wọn hálùkìtàb ẹ̀ẹ́rì inú wọn ẹ̀tọ́ yẹ pé ah ó ní insof ó ní dídí lọ́wọ́ kò háyà tó ti bẹ́ẹ̀ kò sọ dẹni lọ́dọ̀ náà ọba eléyìí ni ète tí wọ́n máa ń lò láti fi convince mùsùlùmí kókò ẹ̀rí kí wọ́n láwọn kéde kan tó máa ń lò àwọn mùsùlùmí lónìí tó di christian látara pé ó pàdé àwọn àfa burúkú àwọn àfa èyàn náà ò níṣẹ́ lọ́wọ́ ó ṣẹlẹ̀ sẹ́nìkan ni o ẹnìyẹn broda kan ló pàdé rẹ̀ ní hospital wọ́n padà wọ́n padà wọ́n jọ pé ẹgbẹ́ yẹn máa pẹ́ lọ hospital náà ẹ padà máa dọ̀rẹ́ náà ni <laughs> wọ́n padà wá sọ̀rọ̀ pé mùsùlùmí làwọn náà láti pìlẹ̀ kọ́dà àwọn sẹ́yìn di christian nìkan sí ti dùbí three years lọ. kí ló dé àwọn afa yẹn náà ni àwọn afa ló pa burúkú àwọn christian yàrá kì í ṣe bí afa o afa lẹ́bi tiẹ̀ wọ́n náà lẹ́bi tiẹ̀ wọ́n jọ jìyà ni bó tó sọ́tàn àfáàná tí ò dá ọkọ̀ òun lòun ò níṣẹ́ lọ́wọ́ kò níṣẹ́ lọ́wọ́ àti iye àti múnira fún àfáà ní kó lọ mú ẹran wá odi ẹran ńlá ẹran àkè àwọn tí lọ́rọ̀ pásítọ̀ aládùúgbò àwọn kan tí àwọn ọ̀rọ̀ pásítọ̀ pásítọ̀ sí fáwọn lómi lásán àwọn tí ń lò ọkọ̀ wọ́n sì wá tẹ́ fọwọ́ ọ̀hún abẹ́rẹ́ nǹkan kọ́dà ó ti nílé nísìn ẹ̀rí ẹ̀dàkùn pàpàpà ìgbà lẹ́yìn lòun ò níṣẹ́ lọ́wọ́ tẹ́ni kó lọ wọ ẹran wá kálẹ̀ ẹran yìí ní sẹ́ẹ̀bì ẹ̀ẹ́bì lákàyè jí ni kò bá da lọ́wọ́ ẹran wa sọ̀rọ̀ níṣẹ́ lọ́wọ́ dídí ẹran wa àmì ẹ̀ẹ́bì ta lákàyè jí ni sọ́rọ̀ ẹran tẹ́ mú wáyé kò sí sáàsì ẹ lọ pa ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí alápàtà nu ẹ bá pa ẹkún ìyàwó kó díẹ̀ máa kiri rẹ̀ ọkọ gbé díẹ̀ kó tó ajú lẹ́yìn ọmọ wọ́kiri fún lọ wọ́n bá sáà ta wọ́n sáà jẹ́ fẹ́ fọ́lẹ́ nira àtàwọn táwọn tẹ́pẹ́rẹ́ pàtà tí wọ́n rẹ̀mọ́ nílèwé ẹran iná wọn ń ta iná bẹ̀rẹ̀ òwònú mo dá ilé oko òwònú. ṣé ọmọ pé lẹ́pẹ́ sọ́mádé owó yìí gan wọ́n lè fi sáà ti fi ṣẹ́ẹ̀sì odidi ewúrẹ́ tẹ́pẹ́ lómi bẹ̀rẹ̀ sí tẹ̀rẹ̀ báyìí owó ẹ̀yọ̀kan lónìí àwọn tó tẹ̀rẹ̀ náà pé wọ́n àpẹẹrẹ kì í wọ́n sì sọ̀rọ̀ àwọn pásítọ̀ àwọn tó àkóúnjẹ fún yín wọ́n sán wọ́n àfẹ́yìn wọ́n àwọn àǹkó ni àwọn èèyàn wọn náà ń jìyà báwọn náà ti ń yìí wọ́n padà yẹ ìpadà ya àwọn tásọ yìí bàtà wọn náà ti wọnú wọn tán ṣùgbọ́n eléyìí ẹ má jẹ́ ó dààmú ọkàn yẹn tẹ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí ọmọ wa aló wa kò wa ẹ bá torí ayé àdánwò nù bẹ́ẹ̀ ni àdánwò àmọ́ wà nú ẹ̀sìn èyàn sì máa retí ẹ̀ bí yóò bá rí àdánwò nú ẹ̀sìn kò lè ní promotion nítorí fi ń pè yàn promotion nínú Islam àdánwò ni ọlọ́ni alifulam ahasiba nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ọlọ́ni sọ́mọ èèyàn yóò sọ fún wa pé òun ti ní ìmánì àwa ní tẹ́sì ẹ̀wà àgbà bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe ṣe á tẹ́sì wọn wùnà tábà tẹ́sì yín àwọn òfin ara ẹni yìí ó yẹ ká ti fún grave ẹ lọ wà nábì ọlọ́run ọba tí ó ládàánwò ẹ lọ àwọn ẹni ọlọ́run tí ó ládàánwò anabi sallallahu alaihi wasallam in sọ báwọn sọhábà rẹ ó ní hama hasibutum an tadkhulu li janna wa lamma ya'tikum mathalu alladhina khalaw min qablikum تأتوا البساء والضراء والزلزل حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله على إن نصر الله قريب gbà tí nira mú àwọn sọ̀hábà tí nira yìí pọ̀ iná olómẹ́yìn ìnira táwọn eléyìí wọ́n ń pa wọ́n ni tí ò sẹ́ni tó lè bí wọ́n àwọn abúlé abúlé pààyàn kò sẹ́ni tó lè bí wọ́n àwọn abújá lè pààyàn kò sẹ́ni tó lè bí wọ́n tí bàbá rẹ̀ bá pọ́n wọn bí lásìkò yìí ó wá fẹ́ sọ àwọn sọ̀hábà anabi ọlọ́run aṣọ àpàrọ̀ pé am hasibutum an tadkhulu ljanna síbẹ̀ rẹ̀ pé bẹ́ẹ̀ wà jẹ́nà bí ìsìlámù bẹ́ẹ̀ ni wà lámà yẹ àti ikú mọ̀rọ̀ lẹ́bí náà kọ́ lọ́wọ́ mi kọ́ bùlẹ̀kùn irú wàhálà tó sáwọn yòókù yín àwọn tí wọ́n wá síwájú yín ìnira tó kàn wọ́n kékeré yín ẹ̀rẹ̀ bá rí jẹ́nà kò ṣeé ṣe o kò ṣeé ṣe o kò sí bọ́sí bẹ́ẹ̀ ṣe o nígbà pé ọ̀wọ́ nu omi omi hàn kan la kò ṣeé ṣe o sótò nílé yìí ẹ má gba ìtajà pẹ̀lú yìí òní ẹ̀kọ́ kejì tá a rí mi ayà yìí tàbá fẹ́ yáyàn lówó nínú Islam Islam ti fi lànà kalẹ̀ tá a máa fi yáyàn lówó àbí nǹkan kan tó jẹ́ dúkìá ó fẹ́ pa ẹ̀mí jù pọ̀ ó lè má jẹ́ pé yá lówó náà bóyá òun ló pa yín pọ̀ bóyá ẹ fẹ́ kó fún òun mọ̀ fún business ṣe pé wọ́n lọ kó kalẹ̀ òní fún ṣe business òun làwọn èèmọ̀ rí rí pé òun ló ní company lọ́pọ̀lọpọ̀ ṣe lónìí nù àyàn kó fún òun fún sòwò ẹ wàá kọ kalẹ̀ ọlọ́run bá sálàyé nínú alukuhani kẹrí nínú suratul baqara àyà tó gùn jù nínú alukuhani kẹrí òun lọ́ọ́ fi sàlàyé bẹ́ẹ̀ bá fẹ́ ní kọ́ńtrátì àbí àyàwó nǹkan dúkìá ara yín lára yín ẹ kọ́ kalẹ̀ ni ọlọ́run bá débi pé kọ́dà bẹ́ẹ̀ bá máa kọ ẹ̀pìn kẹ́ bá kọ́ kọ́dà bẹ́ẹ̀ bá ya odi olóòtú aláwọn tó gbọ́rọ̀ rẹ̀ nítorí rèé mímọ́ wọn lákọlẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ó ní tí kéde kan máa ń bẹ lọ́wọ́ rẹ̀ tí o bá ti lo òru kan bóru méjì lọ́wọ́ rẹ̀ àti kẹ́ kọ́ kalẹ̀ sílẹ̀ ó sì pàtàkì púpọ̀ kí a sàmójú tẹ̀. sọ ọlọ́wọ́n bá ó fún wa nírò nínú àwọn ìṣesí àwọn halul kitab wa yaqulun ala Allah al-kadhiba wa hum ya'lamun. wọ́n ń pa ọmọ lọ wọ́n sì mọ̀. sẹ́pẹ́ lómi wà lónìí wọ́n ní tí wọ́n léèyàn méjì òkè ń pàdánù wọn. ẹ̀ tá ń parọ́ fún bóun bá mà ẹ̀ ti ń parọ́ ọmọ kò ń parọ́ o. àwọn yahudi ọlọ́run bá fi rinlẹ̀ pé irọ́ ń pa ọlọ́run fi rinlẹ̀ pé wà hún yà àlàmùn àwọn gánmà tí wọ́n ta àwọn èèyàn níbi ẹ̀sìn tó ń ta àwọn èèyàn níbi ẹ̀sìn bóyá torí ipò tó wà torí ní tí gbọ́ òdodo yìí ń tẹnu mọ́ ní tí gbọ́ òdodo ipò tí ìwọ tó ń parọ́ àdìsí tó ń kóòtì tí wọ́n gbẹ́mọ̀ pé gbẹ́kọ̀ kàdìsí yìí wọ́n kọ pé àdìsún dọ̀rin. wọ́n mú kábí àdìsí alẹ́ Muhammad mú ká Ànábì sallallahu alaihi wasallam onítọ̀wọ́sà lóbi jẹ́yì fẹ̀yìnà jẹ́yì ndọ̀lẹ́ àzí mú ká ní. èmi kí mo ti kọjú àwọn. wọ́n kọ́ kọ́ amójú ọ̀tọ̀ ti kàdìsí wọn àdìsún mọ̀ ọ̀dọ̀ àdìsí yẹsọ àdìsí o bí wò bá mọ̀ fún parọ́ àbàwọn tó ń parọ́ fún táwọn máa pé irọ́ ń pa ìwọ gán pọ̀ lọ pa ẹ dàpọ̀ lọ ẹ mẹ́jẹ àtàyàn àbọ̀ ẹlòmíì bọ́nà ti júwe tó fẹ́ sábò sí fún yàn yóò máa fi dáadáa hàn sáwọn èèyàn bẹ́ẹ̀ sì ni aburú bẹ́ẹ̀nu ẹ̀ tó fẹ́ sí fáwọn èèyàn ìsìlámù fẹ́ bẹ́ẹ̀ abiyọ́lọ́n bàbá alẹ́kọ́lá nọ́tà fún wa ní àgbọ́yé ìsìlámù rẹ̀ ọlọ́run ẹ ká dóbi àì torí láti fi jẹta àràǹfààní àti gba ìbéèrè ọ̀rọ̀ wá níbi rẹ̀ 1 2 3 4 5 6 7 8 ìbéèrè kọ̀ọ̀kan kò sí lábẹ́ náà wàhálà ẹ ọlọ́run sànú bó ti wà nílò wà nígbà lẹ́gbẹ̀ẹ́ bó ti aṣọ tàwa mùsùlùmí yóò nínú àwọn tí wọ́n ń fún wọn ò ṣe mistake seged àwọn tí wọ́n ń fún àwọn àfà àbáwọn pásítọ̀ wọn tí wọ́n ń fún wọn lówó tí fún àwọn yẹn ṣe mistake yìí àwọn wíwí pé àwọn ni wọ́n mọ àwọn tí wọ́n súnmọ́ àwọn èèyàn àwọn náà ń sábò sí báyìí tí wọ́n àfà tiwa náà nù àwọn èèyàn ń pọ́ǹpù fáwọn àfà tiwa náà ẹgbà bá fáwọn ọmọlé kéwú àmọ́ kò ìpèrè bí tiwọn nísìn ẹwọ àwọn ẹwọ ṣé adam ṣé adam rahimahullahu ta'ala nínú àwọn òrìta gbọ́nù ròyìn wọn wọn lẹ́nu kan kó mọ́tò wá wá kó fún wọn ibi lọ́kọ́ mọ́tò yìí fún àwọn kò sáwọn àfáà nínú yín tún èlò mọ́tò wọ́n ti ń bẹ́ẹ̀ lu wọn lóòótọ́ àfáà bẹ́ẹ̀ lu lọ́sibẹ̀ lónìí káfà mi mọ sàtọ́ lóko mọ kó wá fọ́dọ̀ wọn kọ́dà ẹnìkan náà sọ kan náà wọ́n ní àfáà Sheikh Ahmad rahimahullah ta'ala wọ́n ní àwọn olówó wọ́n máa ń kó nǹkan fún wọn wọ́n á jọ́kan olóko olówó kan ó wá kó aṣọ oúnjẹ wá kó fáwọn eléyìí ti pọ̀jù ẹ dá padà kí làwọn ṣe lónìí ìwé ní jẹ́rìí padà ẹ kó sí ẹ̀yà rẹ̀ kan lẹ́sìn ìyá rẹ̀ tọ̀ kí ẹ bá ti wáyọ̀ pé báwọn àwọn àfa àwùjọ wọn ti rí nù táwọn kírísítẹ́nì ti pé àwọn àfa àjọ tiwọn náà máa náà ti rí nù káwọn kankan máa wọ àwọn kan máa fojú sún àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì àbí nínú mọ́sálásí kí eléyìí ó kú díẹ̀ káàtó ẹgbà ẹgbà nǹkan tó sọ yẹn ó wà òkè lóòótọ́ ọlọ́run sàmànà wa now number two kò sí ma fèrè àṣàlà. Ah, zakatul fitr bóyá títí ọ̀la àbọ̀túnla àṣàrà yìí parẹ̀ díẹ̀ wọ́n ní zakatul fitr tí ẹ̀ bá rí pé kò só lọ ohun tó nǹkan sóná lè yọ fún rẹ̀ ó yọ òsòlò kí ló á yọ <laughs> kò ní yọnu tẹ́ẹ̀rí anídìí ká ní àgbọ̀yé ẹ̀sìn dáadáa ẹlòmíín bẹ́ẹ̀ lọ kò nídìí kó yọ zaka zakato fiti kò nídìí kó yọ àwọn tánìká yọ àwọn tánìká yọ ibà nǹkan lẹ́yọ fún a jẹ́ pé ọlọ́run kádàrá pé ìwọ ò ní yọ lọ́dún yìí nù ọwọ́ àánú àwọn tí mo dábìrú ọlọ́run sínú bí sọ ma ń tọrùn fọdún láti bí ogún ọdún sẹ́yìn ìwọ lọ́ọ́ yọ fún yàn ọlọ́run ni a mọ stọ́ọ̀pù tẹ̀ náà ìwọ náà wà láǹtó yọ fún lọ́dún yìí náà ẹnu mi wá sípá ẹ adékòtò àfà tálẹ́gbà gàrí tálẹ́gbà àwọn èèyàn ọ̀sẹ̀ àgbà ní tàkàtù fi lóde wọn náà wà láǹtó yọ fún un mi ò bá ní kọ́dà àwọn kan máa ń bẹ wọ́n tún máa ń da sísẹ́mù rú ẹ̀dá kan máa ń ṣe fatiwa kí fatiwa mọ́ nígbàkọ̀ ò bá ní ìyàwó kóhun ayọ̀ kó yọ fọ́kọ ẹ̀ kọ́lọ́ tún ayọ̀ kó yọ fọ́mọ ẹ̀ kọ́lọ́ tún ayọ̀ kọ́lọ́ kí ló dé kílẹ̀ ẹ̀ ń ṣe fíìmù nù. ẹni àwọn kan fà yọ fún àwọn tí wọn ò sì ní àwọn fukọrọ àwọn masakin kí ló ti pé fukọrọ àti masakin alifukọ́rọ́ òun lè ní òun ò tiẹ̀ ní fàkírù ni òun ò kò ní source of income àmọ́ alimasaki òun lọ́nà tó ń gbà gbọ̀ wọlé kò sí kí nìyí àmọ́ àwọn ọ̀rọ̀ ká ojú lù masaki lọ ẹ̀fọ́ náà àti bí ṣiṣẹ́ àbí ṣiṣẹ́ bò alówó tí owó tí ń rí bùkátà rẹ̀ pọ̀ ju owó rẹ̀ lọ kó jẹ́ pẹ́ wàhálà ni mo fà fún ẹ̀ lọ́rùn àwọn míì ń bẹ gbogbo tí ń gbà wí thirty lọ lóṣù ó ti alọ́gbà cooperative wọ́n wá ń já twenty five thousand eh, alágbàpọ̀ ni wọ́n kò yẹ ká sànù rẹ̀ àkàrà ìdúró bàbá láì yóò máa yáwó mọ́tò yá alákan tí mo di jà iná lọ́yìn mi o sára bọ̀ ni àwọn ọmọ cooperative wa ọwọ́ gbogbo irú eléyìí òun ló fà fúnra rẹ̀ Islam Islam ni wàá la èsì tẹ́ni bọ́lá bá lọ kọ́lé ọkọ̀ àwọn kan á fi àjẹrà rẹ̀ àtàmọ̀lẹ́bí rẹ̀ tó kọ́ fẹ́ẹ́ kọ́lé ọ̀rọ̀ àbọ̀sí ni tó àwọn mímọ̀ ń fa fúnra wọn bẹ́ẹ̀ ẹlòmíì ò lé tó bá ti máa ń gbáyé so bákan náà ọ̀rọ̀ zakato fitiri kọ́dà àwọn mílá àwọn mẹ́tọ́ wọ́n lè lè fowó yọ tí tó dàmọ́ yẹn lójú dé a ti àfowó yọ zakato fitiri àìfowó yọ fún yàn tọ́ba àwọn afẹ́tọ́ba lè lè fowó yọ ó ní àlàyé tó máa ń ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ bá wà ní ìlú tẹ́kọ̀ kò sẹ́ni tó yọ fún ẹ wà ń tọ́ ilé tó fẹ́ yọ rẹ o ẹ wà kó fáwọn kan ẹ bá lọ yọ fáwọn yẹn ní ìlú kejì kìí ṣe pé lùjẹ̀wá yìí náà ni ẹ àbẹ́ ẹ̀lẹ́yàn nínú ẹ̀lẹ́ntẹ́ mọ̀ nínú àwọn àtàtí yá rẹ̀ ẹwà ló lẹ́fi yọ fún wọn ẹyọ gàríwájú nínú family house ẹ̀rà tó fún ẹ́ sọ̀sọ́rí o gàrí gàrí náà jẹ́gá wọ́n gan gàrí ọ̀dà àwọn oníwà ìsìnkà wọ́n yọ fún wa tó gbẹ̀gẹ́ tí mo gàrí nínú ọdún mo gàrí lóòótọ́ nínú ọdún wọ́n sì ní kẹ́ rọ alẹ́ ìnọ́rọ̀ nínú ọdún ni wọ́n ní ká fi ran aláìlọ́rọ̀ nú ọdún a sì yọ gàrí fún wọn ní gàrí náà mú nú ọdún èyí wọ́n jẹ gàrí èyí wọ́n jẹ ráìsì nú ọdún ọlọ́run sàmọ̀nà wa o ẹ ẹlòmí náà ẹ tó yàgbà dúnà ojújọ ni wà láì ọlọ́run sàmọ̀nà wa number three mo tẹ́ àtàkọ́ sẹ́yìn. ẹni tí ń máa ń lọ́yàn tí àyẹ̀ bá gbarí tí ó gbàwẹ̀ rẹ̀ so eléyìí àwọn afáàní apá lórí ẹ̀ èyí tẹ́ni ẹ bá gbọ́ yé dáadáa lórí ẹ̀ kò ní kó mú kó mọ̀ òkèlè ló rọrùn àmọ́ ìsàlàyé ọ̀rọ̀ yìí o mo rí pé kí n sàn ìpadà ló pé mi àmọ́ ti sàlàyé yìí o mo ṣe gbọ́ yé omi kìkẹ́ fún yàn ló ń jẹ lásán ni so méjì náà ni àwọn afá sàlàyé ní orí ẹ̀ so báyà kẹ́ ń tó ṣẹlẹ̀ sí ẹlòmíì wà ó lè gbà á tẹ́ pé kò fẹ́ lè kó tún sinmi díẹ̀ méjì irú ẹni báwọn ni tó tó máa fún báwọn ni òun ó gbà pa lẹ́yìn àwẹ̀ síbà ní sèyí wallahu ta'ala ala bi sawab number four wa aleykum salaam ok èyí tí eléyìí òun kàn fi jẹ́ ni o lè kọjá kókó sẹ́ńtì ẹ̀ àbí bíi àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá náà fi dáṣẹ́ jẹ́ ni gbogbo tí mùsùlùmí bá wọ̀ ọwọ́ ọmọ nílé rẹ ni o ọ̀rìn lọ́ta ni o ọlọ́bíṣẹ́ ni o ọ̀sẹ̀ fàájì ni o mọ́jọ kọjá kókósẹ̀ kìí sọ ọ̀rọ̀ ọ̀run kọ́ ọ̀rọ̀ kan bá wà ń sọ bó ti yẹ kẹ́ ẹ̀ wà nù kálọ́wọ́ ọ̀run ni ẹ̀wọ̀ táwọn obìnrin ànábìkí tí wọ́n máa kanlẹ̀ ní tí ó fi lélẹ̀ tó tó gbọ́n kan wọ́n tàbá kọjá mẹ́ wípọ́ ànábì ni ẹ kọjá mẹ́ mẹ́ ka sókè ọ̀rọ̀rún kọ́ bó ti yẹ kẹ́ rí nù Allahu ta'ala wa number five now ẹni dáwẹ̀ àfẹ́gbà méjì ẹyà ok ẹni dáwẹ̀ kò wá kírun tó láwẹ̀ kò kírun tó láwẹ̀ kìí kírun rárá ó ti gbà pé ìrun ọ̀ràn yẹn ni àbí kò gbà ó gbà pé ìrun ọ̀ràn yẹn ni ó wà fọ́nrán yẹn ó láwẹ̀ àmẹ́lẹ́sẹ̀ ńláńlá ni gẹ́gẹ́ tí ó láwẹ̀ lọ́dọ̀ àwọn àfáà míì kò láwẹ̀ tó pé tó bá ti fìrún lẹ̀ nínú nínú sẹ́ ìtòsọ̀nà di káfìrí òun náà ní kéèyàn fìrún lẹ̀ kó máa tù. ṣèkà máa ń lọ́dọ̀ àwọn àfa mi pé tó bá ti gbà fọ́ràn yàn ni ṣẹ́gẹ́ ti ní sè ó kàn jẹ́ ẹlẹ́sẹ̀ ńláńlá ni. nọ́mbà ẹlẹ́ẹ̀kejì kùránì kan pọ́tí tata máa ń se wọ́n ní sódà àbí ọ̀dà ó ní àlàyé inú púpọ̀ ṣẹ́gẹ́ ti ní sè tí ìbá alábálẹ̀ kò dáa yóò ní dábì sọ pé kò dáa ojú tá a fi wo láwùjọ yẹn láwùjọ ti wáyà yìí òun lè mi fi pé kò wá òkè. àkọ́kọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wa àgbọ́yé ẹ̀sìn ò sì débi pé alágbọ́yé ẹ̀sìn débẹ̀ kọ́dà àwọn míì ti mú sẹ́ tẹ́ ẹ bá fọ́ lọ́yìn nísìnyí wọ́n ti rí gẹ́gẹ́ bí sọ́ọ̀sì téèyàn fi lè dolówó ni kéèyàn wà ń kọ̀pẹ́sì náà wà nísìnyí àwọn ti rí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń fa ọmọ sí pé kán lọ́kàkùnrin ẹ wò wọn kọ́dà kò àwọn tí wọ́n tún wá hó díẹ̀ gangan ní ìmọ̀ ti lúmi òtún lọ́wọ́ ní mò ń sọ o tí wọ́n hó díẹ̀ tán láwọn ń ṣe àwọn ẹlá jìnnà àwọn gangan e, èròǹgbà tó fi gbé kalẹ̀ èròǹgbà pẹ̀lú tí mo gbọ́ ẹnu ọkọ̀ wá òkè nígbà tí wọ́n ṣe ti láàsì ẹ̀ ọlá su yẹ̀ ti sàǹfàrà wọ́n kọ́ wọ́n mọ̀ sí pé àǹkan lè rẹ́dùn gbà yẹn náà ní amóní fm wọ́n wá ń sọ wọ́n encourage àwọn èèyàn kan hakuran ẹni tí wọ́n ń sọ oníkọ́jà ọmọ mi méjì ló lọ ọmọ kọ̀ọ̀kan gbà mọ́tò wọ̀ ẹni tí òwe ẹlòmíjẹ wọn kà wọn fi ń kó àwọn tẹpẹ ẹsẹ yọ ìkíláàsì kó bẹ fáwọn èèyàn nìyẹn ajẹ́ pé ẹni tẹ́fẹ́ kó akọ àní sí òun náà fẹ́ ha pé ah kí nìyẹn kí nìyí kí nìyẹn jẹ mọ́tò tó a ti ń gbé ìkíláàsì kó látà pé kò sí nọ́lẹ́jì ìmọ̀ yìí ò tó láwùjọ wa yìí so òun lè lọ pé ojú tèmi fi wò ó nù o káwọn pé pé kò dáa láwùjọ ti wáyà yìí níta ti lè sọ bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n gbé lọ́wọ́ àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ́lẹ̀ ní so tán fi ṣe ó ti di ríyà kárí mi súnmọ́ à ó ti gbé ìkíláàsì kó kí ìkíláàsì rẹ̀ wá ti kó ònú tẹ̀mí ayé yóò tó jíyà ni sọlọ́run sàmùnà wa nọmba six wàlẹ́ sàrànfìlà. kéèyàn máa gbá bọ́ọ̀lù àbáwọn ẹ̀sẹ̀sáìsì míì láni mo fi ṣe ìdárayá Islam fẹ́ ká ṣe ìdárayá tó mọ̀ sí kó mọ̀ jẹ́kẹ̀yàn strong àmọ́ pàǹkà pé eré ìdárayá wa kìyàmù lẹ́yìn ni <laughs> ah kìyàmù lẹ́yìn eré ìdárayá ni tí ẹ bá yẹn náà bó ti yẹ kó yẹn wọ́n gbóòrò pé ìdárayá ni tí ẹ bá mọ́ ń sọ́ọ̀dì rẹ̀ tó bá ti kìyàmù lẹ́yìn bó ti yẹ kọ́ ṣe fáwọn ẹ̀ tó bá kọ́ kí ẹ̀ sọ́bàá rẹ̀ ṣe rí kí ẹ̀ wá wọ́jọ́ kí ẹ̀ wá ṣe dá kí ẹ̀ wá bàá yóò ṣe rí èyí pàlá tí ọ wà àwọn tó wọ́n ṣe ẹ̀sìn náà ẹgbẹ́ wọ́n ní pé wọ́n ní kọjá yìí wọ́n ló mọ́tò báyìí ọwọ́ àgbẹ̀ five minutes lẹ́yìn rùkú five minutes lẹ́yìn rùkú àdébí àmọ́ lòjú bá lọ ọdẹ́bí ìforí kẹlẹ̀ ọlẹ́bí ten minutes ọtọ́ ọbẹ̀ dìde náà ọbẹ̀ dìde náà ọtọ́ ọdún báyìí ọ̀nà àtàì àdìdè ẹ̀dá àdìdè yìí bá lọ ẹ̀dá ti bẹ̀rù hàn á níbi kìyàmù lẹ́lùwà so ìbọ̀tí yóò fún wa pé ẹ̀dá sì mí ò lè kí ni so àlèṣe àlèṣe ó kàn ní má jẹ̀mú ni àkọ́kọ́ àgbọ̀nà máa ṣe ìtìláàdù obìnrin àtọkùnrin kájọ máa ṣe kókòlà fún obìnrin obìnrin máa ṣe tiwọn lọ́tọ̀ ọkùnrin máa ṣe tiwọn lọ́tọ̀ gbogbo bí táwọn obìnrin bá ti ṣe ẹ̀sàsáyà tiwọn gbogbo tó máa ṣe mẹ́ẹ̀ ó gbọ́ ọ̀jẹ́ sí pé ibi tí ọkùnrin kẹ́kọ̀ọ́ sí lè rí wọn àyàfi onílé eh, àbẹ̀wọ̀ wọn tó ń yà tó wà ń rí tó wà lọlé àwọn afáàjọ kan gbọ́dà ibi àtàfà ibi àtẹ̀lé àtẹ̀ gbá tẹ́fùtẹ́ ní ìtàn ni tẹ́fùtẹ́ ní ìtàtẹ̀lé àná àbẹ́lẹ́ àti oṣù gbábọ́ọ̀lù tán ni ó wá wà lẹ́kọ́ páàdì rẹ̀ tó wà tọkọ rẹ̀ pé wọ́n kàn ríra wọn kò sí tó burú káwọn bá tẹ́fùtẹ́ ní ìsì kán gbábọ́ọ̀lù ṣùgbọ́n ẹ̀kọ́ táwọn obìnrin wà àwọn ọkùnrin tí wọ́n ṣe àbẹ̀wọ̀ wọn nínú wọn bẹ́ẹ̀ wọ́n lè ṣe ẹ kọkùnrin náà mọ́jẹ̀mẹ́lẹ̀ kejì òun ni pé kó mọ́ sí òwò àwọn lẹ̀ kó mọ́ sí òwò ara lẹ̀ òwò ọkùnrin ìtàn gbọ́rọ̀ hàn títàn bá fi lè hàn àbí aṣọ tí yẹn wọ̀ yóò lẹ̀ mọ́ yẹn lá dẹ́pẹ́ yóò ayọ̀ ṣépù ara yẹn dáhùn tó máa ń kó sínú omi àbáǹtàn máa ń sáré ẹ̀dọ́kùnrin bá sọ àwọn lẹ́yìn lórí ló lè jẹ́ kí ẹ kọdị ṣe ó sì kọ́ di fún wa ká wò tẹ́pẹ́ nítorí fẹ́ wò yìí ọmọ rí ohun wọn máa ń wò ó ti di haram fún ọ bó ti di haram fẹ́ kó ṣe é ó ti di haram fún wọn kan wò tó ọmọ ohun wọn bẹ́ẹ̀ sì ni sí ilé ọkùnrin ohun ọkùnrin ẹgbẹ́ ó lè jẹ́ competition pé kìí kan fi wé tọ̀ ẹ bá ti wí ni o àgbè kan báyìí fún but ẹ ti kankan lẹ̀ wọ́n kàn ẹ wá gbá bọ́ọ̀lù ẹ wá rẹ́gísà ẹ bá ti wí ni o yóò gba kan báyìí àfọlọ́ báyìí kò sí kan tó burú mẹ́ tí ẹ bá yẹ pé yóò fi kankan lẹ̀ bọ́ọ̀ bá ti fi kankan lẹ̀ ó ti fi tẹ́tẹ́ nù ẹ fi kankan lẹ̀ náà nù èwo tẹ kójọ náà fi ra nǹkan àdéhùn òbí àwọn tó bá òkàlù kan á jèrè àwọn tí wọ́n ẹ̀yìn rẹ́gísà ẹ̀rí ọ̀rẹ́n thousand gbogbo àwọn tó rẹ́gísà tí wọ́n ti fún ọ̀rẹ́n yìí ẹ̀rí ọ̀rẹ́n thousand fọ́ọ̀sì àṣẹ́kọ̀ǹtọ̀ lẹ́ fún lówó ẹ ti ṣe fọ́ọ̀sì ẹ fún ten thousand sẹ́kọ́ndì eight thousand tọ́ọ̀dì erékùnrin ẹ̀yìn yèrè tẹ́tẹ́nu ìtọ́kùnrin tẹ́tẹ́ nìyẹn sòtúbà ti yẹ̀ lẹ́yìn àwọn kan báyìí so kó sì kó má jẹ́ ìtújẹ́ pé tí ó bọ̀wọ̀ lóàbí yàn jẹ́ pé à fúlàǹ kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ sílámù máa ń fojú pé ọmọlúàbí à ẹ̀yin náà ẹ̀yin náà dúró lẹ́yìn kẹ́yà jìnnà sí ìsìlámù fẹ́ ká máa nínú èrègbèrègbè bẹ́ẹ̀ ọlọ́run sàmọ̀nà wa last question number seven and last ìwọ ní èsì seven ló ti pa ọ̀wọ́ kan láti afáyín láti àbí nine láti àbí nine ló dé àbí ok ọ̀ya wọ́n làwọn nọ́mbà ni ọmọ nọ́mbà tọ̀ eight ní lọ parí sí ọ̀rọ̀ mọ̀já eight ní lọ parí sí. lórí àwọn náà àwọn onílù ọkọ̀ orígun nìkan. na orígun nìkan pọ̀ mẹ́rin àwọn kankan bẹ̀ jẹ́ pé ó gbọ́rọ̀ wà jẹ́ pé tí o bá ti sí bẹ́ẹ̀ kò sí nìka bùtà àwọn méjì wà jẹ́ pé ìyẹn lè dìlé rẹ̀ bàbá olóhùn ti fún yín lọ́mọ láwọn ọ̀nà tá a mọ̀ mímọ̀ pé yẹn fún yẹn lọ́mọ láwùjọ yìí mo fún ọ ní ọmọ mi lágbájá kó mọ jẹ́ ìyàwó rẹ̀ ìbí náà ti gbà àmọ́ wọn ni kankan lọ́rẹ̀ gbàtọ́ nìkan á lọ nílùú nílẹ̀ yorùbá o táwọn ti jẹ́ yorùbá wọ́n á lọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àni àkàrà àtọ́dọ̀ wa ìná kọ́lọ́ lóhun ti fún wa ẹ̀yìn ti ráyè fún yín o iṣẹ́ ìwà gbogbo fún yín ni pé sọ pé tọ ẹkùn fẹ́ lọ súnlé àfà lónìí yìí sì lò tọ́sẹ̀ kan bẹ́ẹ̀ tí èsì pé travel nílùú kẹrẹ ìdánsí ọ́ni kìtìdí wọn so oníkẹ́yìnbọ̀ kéèsì bọ́ọ̀tì tí a bá ti fún yàn pé mo fi ọmọ mi lágbájá mo fi fún lágbájá káàkiri àwọn ẹlẹ́rìí but kò wá sí ìdí sọ̀dàkì sọ̀dàkì yẹn ìyẹn lè jẹ́ gbèsè but yóò ti ní agreement ti wà láàrin ọkọ àtaya náà ni èyí kò ní sá agreement èrè lọ́ọ́ gbà kí lọ́ọ́ gbà ìfún ah, fẹ́ gbà lé yìí tí ní ìfarapọ̀ báyìí so yóò ti fún fọ́dà mẹ́rin àfà bí àwọn ọmọdé àbíkọ̀ kan pé wọ́n fún yẹn time kò bọ̀rọ̀ pé àwọn mẹ́kọ̀ọ́ bọ̀ ọ̀jú sí mọ́ ti lọ but Islam fún wa ní léyìí tó lẹ́rìí kò fún wa ní deadline but kí mi sọ pé èèyàn jẹ gbèsè ní o táwọn yẹn bá kú wọn yọnu ogún yàn wọn yọnu ogún yàn. ó gbọ́ ọmọ tó ẹ má da nǹkan méjì papọ̀ rẹ tí bàbá bá sọ pé ọmọ mi lágbájá mo fi fún lágbájá tó wí bẹ́ẹ̀ táyà sí wa mẹ́ta jẹ́lẹ́rìí ó ti dìyàwó rẹ̀ but kò sí wàá lé tí èèmà wọn á lè yàn ti dìyàwó èèyàn èèyàn ti lè fún lóyún àmọ́ kò tí ní sọ̀dáàkì ara àwọn nǹkan tó jẹ́rù ju nìka tó sọ nìka òdi ẹ̀ sọ́nu àmọ́ òun Islam wa fún ánṣẹ́ rí àti ajẹ́ngbèsè tí ó sì di ìpọ̀yìn lọ́wọ́ ẹ ti yé nísìnyí àyè but ó gbọ́dọ̀ ní èyí gbọ́dọ̀ ní kí mo fẹ́ gbà ètò tí ò bá wá ní lórí pa fọ́tò àbàkí rẹ ó lè lọ́wọ́ gbà but ẹ lọ́kọ́ kí lè fẹ́ gbà kí lè fẹ́ gbà kò sí ìtọ́jú burú kì í ṣe pé báyà pé wọn ò tí ì dẹ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ àwọn but sígáàtù pé mo fi ọmọ mi lágbájá mo fi fún lágbájá kọ́lá tí yóò dákọ̀ ọmọ àyàn àti tí yóò ju rẹ̀ ó gbọ́dọ̀ wá lẹ́nu ọ̀bá tí wọ́n ti wá ṣe wà láwọn tààrà nínú ẹ̀kọ́ wọn. ó sì pàtàkì o sọ̀rọ̀ àkí orígun ni but Islam kan àǹfààní tó kàn án bí òun ni pé lásìkò yẹn tí o bá ti àǹfààní tí ó dára fún wa nìyẹn but kéékèèké ṣe dára rẹ ni tó bá ti wà lọ́kàn rẹ pé èyí fún ìdánwò sí pẹ̀lú ẹ̀ ìkàn fẹ́ lọ kí ni yáre ìní fún ní àràkí ẹgbẹ́ àti ìsìká máa yọ́ àlọ́jàrí <laughs> níparí parí sàmìlà ẹ̀ẹ́ níta sọ ẹlọ́pọ̀jú èdè títà sọ́pọ̀ àwọn system tábà rí mùsùlùmí tọ́nà force yẹ kò sọ mùsùlùmí délé rere kò sọ déyàn gidi kọ́dà ẹ̀ ṣeun yóò lè so kí clear àwọn kankan tí mo ti sọ gbẹ̀yìn tí mo ti sọ gbogbo àwọn kan tí mo kà lẹ́ẹ̀kan pé àrí mùsùlùmí ti ṣe báyìí àwọn aburú mo kà kò túmọ̀ pé ẹni ò ní jìyà ìrọ́dọ̀ ọlọ́run ọba but a kan sàlàyé fún wa because àpẹẹrẹ tá a mú wa yìí kẹ́ sáà ń sọ pé a kẹ́ máa ṣèbàjẹ́ o à ń sàlàyé bí mùsùlùmí ṣe ní ìjẹ́ mùsùlùmí bóyẹ bó ṣe ní ìtó kí ẹ jẹ́gẹ́ bẹ̀rí bó ṣe jẹ́rìí yẹpẹrẹ tó olùlànà àlàyé ẹgbẹ́ ìsìlámù káwọn èèyàn jẹ́ wọ́n lá àwọn míì gbóyé débẹ̀ lónìí dáadáa wọ́n èé ṣe hálùsùnà àmọ́ hálùsùnà wọn pèrè àwọn àwọn kọ̀wárí jù ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti Boko Haram lónìí lára àwọn sọ́ọ̀sì tó máa fi ń rí owó àwọn tó máa jẹ́ kọ̀wárí òlélẹ́yìn tó gbé àwọn ti sọ pé wọ́n ti gbà pé gbogbo mùsùlùmí